òǹkà nínú èdè yorùbá ọ̀kan one èjì òun ni two ẹ̀ẹ́ta òun ni three ẹ̀ẹ́rin òun ni four àárùn-ún àárùn-ún òun ni five ẹ̀ẹ́fà òun ni six èèje òun ni seven ẹ̀ẹ́jọ ni eight ẹ̀ẹ́sàn òun ni nine ẹ̀ẹ́wà òun ni ten nígbàkigbà tí a bá wá ń lo àwọn òǹkà yìí láti fi sọrí nǹkan kan yóò wá máa jẹ́ ilé mélòó ló ní ilé mọ́kànlá ilé mélòó ló ní ilé kan ilé mélòó ló ní ilé méjì ilé mélòó ló ní ilé mẹ́ta aṣọ mélòó ló ní aṣọ mẹ́rin bàtà mélòó ló ní bàtà márùn-ún nígbà náà ni mí yóò máa kún ìbẹ̀rẹ̀ wọn. tí ó bá ti wá tayọ ẹ̀ẹ́wàá tí a bá ti bọ́ sí eleven òun ó máa jẹ́ kí ni o ọ̀ọ́kànlá ṣùgbọ́n gbà tí a bá fi sọrí nǹkan yóò máa jẹ́ mọ́kànlá òǹkà èjìlá tí a bá fi sọrí nǹkan pé nǹkan mélòó là o nǹkan méjìlá kò ní jẹ́ nǹkan èjìlá mọ́ yóò mọ jẹ́ nǹkan méjìlá bákan náà thirteen ẹ̀ẹ́tàlá fourteen ẹ̀ẹ́rìnlá fifteen kí ni ó jẹ́ o òun ó jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún kí ni mo pè o mẹ́ẹ̀ẹ́dógún tàbí ká sọ wípé o àrùndínlógún sixteen wa máa jẹ́ kí ni o ẹ̀ẹ́rìndínlógún ẹ̀ẹ́rìndínlógún kí ni seventeen ó máa jẹ́ o òun ó máa jẹ́ ẹ̀ẹ́tàdínlógún ẹ̀ẹ́tàdínlógún eighteen ó máa jẹ́ kí ni o èjìdínlógún tí ń túmọ̀ sí pé kí ni o twenty minus two èjìdínlógún twenty minus two seventeen ní ẹ̀ẹ́tàdínlógún twenty minus three nineteen ó àmọ́ jẹ́ kí ni o ókàndínlógún ọ̀kan tí ń túmọ̀ sí one twenty minus one ókàndínlógún bẹ́ẹ̀ sì ni ohun tí ó jẹ́ ogún ó máa jẹ́ kí ni o twenty ogún twenty ogún twenty ogún mo lérò wípé ẹ ti kẹ́kọ̀ọ́ nípa òǹkà èdè Yorùbá láti ọ̀kan títí dé orí ogún ẹ sì láǹfààní láti lè máa lò ó bó ti tọ́ àti bó ti yẹ